كمال الجمال تعظيما وتكبيرا الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا وبلغ رسوله الكريم الذي أرسلته إلى الثقلين الجن والإنس بشيرا ونذيرا ونحن على ذلك من الشاهدين إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله ẹlẹ́lùfẹ́ wákàtí ibi tẹ́tí ń gbọ́ wa kí fikihu delil tí ń tẹ́ ṣe sí gbọ̀wá láti iléeṣẹ́ rédíò Lagos one oh seven point five FM tiwantiwa alihidaya Islamic Foundation ló ṣe onígbọ̀wọ́ ẹ̀ tí wọ́n wà ní house nine road d St Lucie Estate ọ̀làǹbẹ Ogun State abẹ́ ọlọ́run ọba Allah kó má ṣàìbáwá wa pẹ̀lú gbogbo wa àwọn fadilatu Sheikh Kamaldeen Yunus Akorede hafizahullah ni wọ́n máa ń fún wa lóúnjẹ ní lórí ètò yìí lọ́sẹ̀ tó lọ àkànṣe láṣẹ tí àwọn sheikh tí wọ́n wà nílé agodo pẹ̀lú wa àwa jẹ́ kí tòní jẹ́ ìtẹ̀síwájú rẹ̀ kó tó di pé a ṣe ojú òpó tẹ́yìn náà lè fi béèrè ìbéèrè á kí gbogbo ẹ̀yin tẹ́ ti ṣẹ́wọ́ sí wa látàrí nọ́mbà tí a fi síta láti lè ran ètò yìí lọ́wọ́ kí ọlọ́run ọba Allah tí ń rẹ̀ dá lọ́wọ́ má ṣe àbáwá ràn yín náà lọ́wọ́ ní báyìí ẹ jẹ́ ká wá nǹkan fìdílé ká gbọ́ wá sí látẹnu fadilatu sheikh Kọmọrùdín Yunus kórèdé hafidhullah bismillah. alhamdulillah alhamdulillah alladhi yahdi li nurihi man yasha والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحابه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوك فهم ولا مباوة الحمد لله ولا مباتي أدوك فهم وناني أباتي ọmọ ń pẹ́ ẹni tó bá wù sójú ọ̀nà yahdi li nurihi man yasha ẹni tó bá wù ọlọ́wọ́ bá lọ́wọ́ bá aláàmọ́ fi ń mọ̀nà ẹni tó bá wù kò sí wà sí tẹ̀lé ṣe kò sọ́rọ̀ tẹ̀lé sọ kò sáyà tẹ̀lé kà kò sáyà sí tẹ̀lé fàfọ́ ìtí ó ṣe òun náà ó ṣe nítorí pé ọlọ́wọ́ bá aláà kò tọ́ sọ́nà ìmọ́lẹ̀ yìí ni máa fi sẹ́mi ẹni tó bá wù ìmọ́lẹ̀ àtọ̀dọ̀ rẹ̀ ní ó pè ní hidayatu tawfiq wal ilham ọlọ́run mọ́sàfẹ́ ní kọ̀ọ̀kan wa èyí lọ́nà ti fún wa táà fi ń tẹ̀lé tọ́lọ́run àdúpẹ́lẹ́ rẹ̀ àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run náà lànàgbà Muhammad sallallahu alaihi wasallam kọ́bà wọn rà lè àtàwọn sọ̀hábà àti gbogbo àwọn ẹni rẹ̀ àyọ́mọ̀ yá mi nínú ẹ̀sìn wa ọ̀rọ̀ tí ó jáde ní jẹjọ́ ọmọ kéékèèké ká máa yapa àwọn àgbàlagbà níbi táwọn náà ti yapa ọlọ́run ẹ̀yọ́ yára mi nínú ẹ̀sìn wa al-Islam ẹjẹ́ akọlù lè mọ̀ pé dínú ńlá ẹ̀sìn ọlọ́run àti sallallahu bihi ar-rasula sallallahu alaihi wasallam ọlọ́run fi rán nàbì ní àdẹ́bì ìdákún Islam ọlọ́run ọba àlá ó Islam ó fi rán lọ́fẹ́ pàdébìnrin rọ̀sùn òjíṣẹ́ ọlọ́run iṣẹ́ tọ́lọ̀ fẹ́ ran ganá pẹ̀lú islam wọ́n rà nábì lórí jẹ́ pé ànábì ò ní san tọ́lọ̀ ọ̀bá sọ ànábì òṣù ní pé tọ́lọ̀ ọ̀bá pè lẹ́sìn ànábì ò ní pè lẹ́sìn ọlọ́run bá aláwọ̀ sọ kùrán kalẹ̀ inú kùránì náà ni ìtumọ̀ islam táwọn wákàtí ibẹ̀ lọ́wọ́ bí wọ́n fẹ́ sí islam kùrán lè yẹn lọ lera sílẹ̀ tí wọ́n fẹ́ sí islam sunna nabi muhammad sallallahu alaihi wasallam lè yẹ fi sí ìkejì kùrán nítorí pé sunnatu rasulillahi bayanu lil Qur'an a lè gbọ́n tọ́lọ̀ sọ nínú Al-Qur'an yìí àbí pẹ̀lú sunna Nabi méjèèjì ló papọ̀ ni wọ́n kún ọ̀bá ti rí kejì ìkejì olè dáṣẹ́sẹ̀ àyọmọ̀yá mi nínú ẹ̀sìn wa ta'lamna al lọ́dọ̀ àwọn àlfà akéwú lọ́dọ̀ àwọn àgbàlagbà táwọn apá àwọn àgbàlagbà àwọn èèyàn méjì wọ́n jẹ́ bẹ̀ àwọn bàbá tó bí wa àtàwọn afá tọkọ wa níta wá kọ́ lọ́dọ̀ wọn òun náà ni máa wà fákàl kìtàbà wa sunna nítorí ní ṣe pẹ̀lú Al-Qur'ani àti sunna nínú àwọn àgbàlagbà míì ta tó kí lọ́dọ̀ wọn ta'allamna minhum ma khalafa al-kitaba wa sunna akọ́ntọ́ yapa Qur'an àti sunna àwọn náà mọ̀ pé ó yapa Qur'an nígbà tá a tẹ̀síwájú la tó mọ̀ pé ọ̀yà pàkúrà ọ̀làmọ̀wò fíkìnà bilfahmi sọ̀fí tàràkìnà màkàlàfà alkitaba wa sunna nígbà tá gbọ́yọ́ wá dé táwọn èèyàn nínú àwọn ẹ̀rù ọlọ́run náà àwọn àfá tí wọ́n tún wá sọ fún wa pé ìfẹ́ǹṣe ẹ̀wọ̀ dáadáa ilé ìyapa kùránù làwọn náà wá wò ládẹ́gbẹ́ ọ̀yapa àwọn adarí wálé àwọn bá bàbá wa tí wọ́n kọ́ wa níjọ wípé nínú àwọn ìtẹ́ ọkọ̀ wa tó bá ní kọ̀ránì mú tó bá súnnà mú ọwà o ní sì ń bẹ ẹnu ẹ̀ apàdàrí pé ọjà pàkùrá ọ̀ nígbà wá darí délé ni wàhálà wá ṣẹlẹ̀ kí ni wàhálà náà ẹ̀yẹ mà yá ó ni ashirik wọ̀lbẹ́dà annabawiyati as-sahiha pẹ̀lú àwọn ẹ̀rí nínú Qur'an àti nínú hadith ibẹ̀ láti wá rí pé kìí ṣe gbogbo táwọn àgbàlagbà tí wọ́n kọ́ wa níbi ọ̀hún lọ́lọ́láfẹ́ kọlọ̀mbà kẹ gbogbo àwọn tán ti lọ lọ́wọ́ gbogbo àwọn tó ń bẹ láyé kọlọ̀mbà fún láti wọ́n sáradà ọ̀pọ̀lọpọ̀ wọn ọmọ pé ọ̀dà báwọn náà ṣe kà á bí wọ́n ṣe gbà á wọ́n ṣe kọ́ àwọn náà làwọn náà sọ àwọn mí ń bẹ táwọn ń bẹ láyé tó dúdú bá wọn àwọn yẹn àwọn pín méjì àwọn kan wọ́n ní àti gbọ́ ká dá ọ̀rọ̀ padà sẹ́nu àwọn bàbá àwọn kan wọ́n ní à ìtaṣe òun náà ọlọ́wọ́n bá àlá òun lọ́rán ànábì pẹ̀lú ìsìláàmù ànábì náà sì ní kí sọ mékì àgbàlagbà lòun náà ànábì Muhammad sàrọ̀sọ́lá òun láti ṣíwájú lórí gbogbo ta bá fẹ́ ṣe èyí tó bá yapa àtànábì ní táwọn bàbá ń ṣe áfìlà ní ṣe má ibi wà láti wá ṣẹlẹ̀ ní ipé ẹfẹ́ ma kọ̀ndẹ́ mọ́ àwọn àgbàlagbà ẹfẹ́ ma kọ̀ndẹ́ mọ́ àwọn bàbá kí ó mélòó lẹ́kẹ́ ọmọdé mélòó ní gbogbo táwọn àgbàlagbà ń kákọ́kọ́ lọ lè mọ̀ ìpín manhaj wa ahli sunnah wal jamaa'ah ojú ọ̀nà súnà táwa wáyé ànábì sọ mẹ́ pé inna min ijlalillah ta'ala ikrama li shaybati al-muslimin ànábì ní nínú ìbọ̀wọ̀ ọlọ́run òun náà ní kéèyàn máa sàpọ́nlé gbogbo àwọn abẹ́wúlérí wọn tó jẹ́ mùsùlùmí abẹ́wúlérí tó tó jẹ́ mùsùlùmí àwọn abẹ́wúlérí àwọn méjì ni àwọn bàbá tó bí wa tọ́jú ni wọ́n bí àwọn lọ́lọ́run ní ká gbára wọn jáde àtàwọn bàbá tí wọ́n kọ́ wa àwọn làwọn àfáà ṣẹlá àwọn méjèèjì yẹn wọ́n kọ́ wọlé ìtọ́ da a sì ń bẹ̀ lérí ẹ̀dàrọ̀ yìí àwọn ajá mọ̀ pé a máa lọ jímọ̀ ní látà méjì láti máa kíta bá rí jímọ̀ àwọn ajá mọ̀ pé ní ìbá jí láàárọ̀ àṣùbá làákọ́ kí látà méjì sí bọ́bá di ìṣá látà mẹ́rin làákí àwọn ajá mọ̀ pé a máa yọ jákà àwọn ajá mọ̀ pé a máa jí sáàrì wọ́n máa jí wọn sáàrì nígbàtà wọn kékeré tasaharu alẹ́bìnrin ẹjẹ́ sáàrì ẹni gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yẹn tí wọ́n ń ṣe yẹn tí wọ́n fi kọ́ wà yẹn ó bá súnà àyapa ẹ̀ èyí tà ń yapa òun náà lèyí tí wọ́n fi yapa súnà nẹ́bọ̀ Muhammad bọ́yá wọ́n gbàgbé àbí wọ́n mọ̀ àbí wọ́n mọ̀ torí òdodo padà hàn sáwọn kan náà nínú wọn ká tó lọ ibi lọ́rọ̀ kù sí ni pé àti wá gbọ́ káwá fojú ọ̀nà àwọn àgbàlagbà alẹ́ ọlọ́wọ́n adá sí ìjọ wáyé pé kéèyàn máa sọ pé ojú ọ̀nà àwọn àgbàlagbà ojú ọ̀nà àwọn àgbàlagbà ojú ọ̀nà àwọn bàbá ni láàmà tẹ̀lé tó yapa ojú ọ̀nà ọlọ́run ọlọ́run jí ó yíò wáyé pé nínú àwọn ìwà àwọn kèfèrí nù ọlọ́mọsẹ̀ wá kèfèrí a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run bá ní wa idha qila lahum ittabi'u ma wọ́n bá ń sọ fún wọn pé ẹ sì tẹ̀lé ń tọ́lọ́ ń sọ kalẹ̀ ẹ ìtàwà bá lọ́wọ́ àwọn bàbá wa tí wọ́n ń ṣe làwọ́ tẹ̀lé o àwọn òní tẹ̀lé tí wọ́n sọ̀kalẹ̀ o ọlọ́ni awọ̀láwọ́ káàna àbá ohun la ya'qiluna shay'an wa la yahtadun ọlọ́ni àwọn bàbá wọn yìí wọ́n gbàgbọ́ yìí tí wọ́n ṣe o la ya'qilun gbogbo àwọn àfà wọ́n gbàgbọ́ wọn mọ́nà ni ah, wọn ọmọ pa wọn ọmọ náà ṣùgbọ́n tó wà lùbákọ́rà ayàwó sẹ́mùtì lọ́lọ́run tí ó sọ fún wa wípé inú àṣà kẹfìrí ni ká máa pé àwọn bàbá látìlì lẹ́yìn bàtà ayà ti kílẹ̀ sí wa nǹkan mẹ́ta ló ẹjọ́ lẹ̀ ilé fẹ́ bọ́kún iṣẹ́ rẹ̀ bí sí dáa tó wà nábì á sì ba gbogbo iṣẹ́ jẹ́

àjẹ́pẹ́ bídá náà ma ń bá ṣe jẹ́ bẹ́bọ̀ sí ma ń bá ṣe jẹ́ láti sọ fáwọn bàbá pé bẹ́ẹ̀ bá ti fún alẹ́rìí lérí nìkan ní a máa ṣe ẹjẹ́ máa ṣàdúrà àwọn òhò a ti sọ fún yíyan ní kò sínú sùlá ẹjẹ́ máa wọ sọ́sàdúrà ẹ̀dá máa kásẹ̀ kan sókè tàbá fi náfìlà a sọ pé anábì máa fẹsẹ̀ méjèèjì anábì máa fi lélẹ̀ ẹlẹ́kẹta dà alikásìbò sọ pé ọ̀kan ní àwọn bàbá wọ́n láà nẹ́bí sọ fún mi pé sàlátì lè fà tí ó ṣe dédé kòránì nígbà 6000 tí ó tọ́wọ́ lákọọ́lẹ̀ ni ó wà lọ́dọ̀ àwọn bàbá ńlé bí ìsìn sọ àwọn náà pọ̀ ńlé sàlátì lè fà tí ẹyọ kan wọ́n ní ànábì sọ fún ṣe wà wọ́n yí pé ọlọ́lá ju alùkòránì lọ nígbà 6000 tí ó wà ní kò tí ẹ̀lẹ́fipamọ́ ẹ̀sìn sọ́nù tó rà mọ̀ fún wọn lé sílẹ̀ ìlàwà ìdòkólẹ̀ láàdòkó tí alkẹ́sìbò alàlá káàmà máa máa parọ́ mọ́ ọlọ́run ìta ń jà sí kẹsì nǹkan tó ọ̀dàrú máa gbogbo ẹni wọ́n fẹ́ sẹ̀sì lọ́wọ́ nítorí jíjà wọn náà ni ìyá kan náà agudu ó ìyá kan náà stein ọlọ́wọ́n bá ní ẹ̀mí nìkan ṣoṣo òun náà ní kẹ́mà sí ẹ̀bá sì ní sọ̀rọ̀ àdúrà ní ẹ̀sì ẹ̀mí nìkan náà ní kẹ́ wọ́n ràn lọ́wọ́ sọ́dọ̀ ẹ̀ àwọn sọ pé ọ̀dọ́ náà ní kẹjá lọ àwọn bàbá sọ pé oògùn ẹjá sí i ni wọ́n ń pè láṣìírí ni wọ́n ń pè ní gàrí tíra tíra nìkan lọ́wọ́ àwọn ni wọ́n fi gàrí kún gàrí gangan náà ni tíra wa ṣe kí ni lọ́wọ́ mú kó lẹ̀ gàrí àti tíra wọlé sọ̀rẹ̀ tíra lẹ̀sìn gàrí lẹ́bọ̀ nígbà tí kúrò nílé Ifẹ̀ a ní àṣẹ̀ṣẹ̀ àbáláyé mọ́ àṣẹ̀ṣẹ̀ ìṣẹ̀ṣẹ̀ mọ́ kí wọ́n wá dé tààfà ń sọ fẹ́ ọmọ mùsùlùmí pé ó ṣe láhùn náà wọ́n lákùúwọ́ta kó tó tajà èyí màdá ìbá sì dúró lérí bẹ́ẹ̀ ó ní ogun tajà wá o ogun tajà yẹ ó dàdí gàrí tíra ogun tajà lẹ́bọ̀ kẹsì láhọ́lá wọ́n láti wọ́ta ni wọ́n pè ní àdúrà àfáwò ni ọkàkùnrin sí lẹ́yìn náà ó tún wá lò fúnpá ó lò ká ó lò dè ee a ní ọ̀sẹ̀ eléyìí ọ̀sẹ̀ àwọn àgbà ni ọ̀sẹ̀ àwọn ayé kùrìsí tí ò tó àlìjámù bẹ́ẹ̀nà islam wọ ìṣẹ̀ṣe ìtàwọn bàbá ń sáyẹ̀ láti lọ́nṣì nílẹ̀ yorùbá tàà fẹ́ gbà lọ́wọ́ wọn ká tó kú ká bàbá wọ́dá lọ́run òun náà ni pé wọ́n fẹ́ da ìṣẹ̀ṣe àti islam papọ̀ ọlọ́run sì ti rán annabi sallallahu sí wa ní pé kó lè yá ayú alkafiru ẹ̀yin oníṣẹ̀ṣe la àbùdù máa ta àbùdù náà fi parí ẹ̀ lakum wọlé yẹ kí ẹ máa ṣẹ̀ṣẹ̀ ṣe ti yín kémi náà máa ṣe ìsìláàmù títí mi ọ̀rọ̀ pọ̀ lérí ẹ̀jẹ̀ máa átùmọ̀ tẹ̀síwájú wọ́n jẹ́ sákùnmù láwọ̀ khairal jaza. alhamdulillahi rabbil alamin ẹ̀yẹn lólùfẹ́ wa káàkiri ibi tẹ́ ẹ ti ń gbọ́ wa fikihu delil lè tètè ń gbọ́ radio lagos one oh seven point five fm tiwantiwa fadilatu sheikh kọmọdún yunus akorede hafizahullah lọ́n fún wa lóúnjẹ mi tán yẹn gẹ́gẹ́ bí àdéhùn wa àsìkò rèé fún yín láti pè ìbéèrè tẹ́ bá ní kó tó di pé àparí ètò nọ́mbà tẹ́ ó pè sí 0705 655 1075 tàbí 0705 646 1075 kódà ẹ tún lè pè sí 080 69 27 31 three four màá pè yẹn lẹ́ẹ̀kan sí o oh eight o oh six nine two seven three one three four kí àjọ ṣètò náà báyìí. salaamaleykum. wàhálà ìṣẹ̀lẹ̀ àwọn àti orúkọ yín àti ibi tẹ́tí ń pè wá. orúkọ mi ni bọ́lá ní faramade mò ń gbọ́ yín. ní ń gbọ́ yín. orúkọ tó ń gbèmí sí a máa gba mẹ́fẹ̀ẹ̀fà yẹn lẹ́ẹ̀kan náà ni àbákọ́ máa máa gbà díẹ̀. ṣé ṣàwáyé tó ti ń tán lọ tó ti pógún yìí? èyí tó kù báyìí àfikẹ́ gba lẹ́ẹ̀kan náà báyìí <laughs> ó dáa ẹ ṣeun ẹ ẹ àmọ́ ṣe tọ́. Salamu alaikum. Naam, orúkọ yín àti bíjẹ́ tí ó pè wá. Sars Adam láti Ìjẹ̀bú Òde. Bísmìlá Iṣẹ́. Àti àwọn àfáà wa. Àwọn àfáà wa dá yín lò. Wọ́n ti fi ọlọ́run bọ́ alábàárọ̀. Ọlọ́dàkùn jẹ́ àríwọ̀n pẹ́. Àmín. Béèrè yín tà. Àyè tí a fẹ́ ṣe ìlọ́wọ́ àfáà ni pé wọ́n sọ̀rọ̀ nípa pé nípa ọ̀rọ̀ kéèyàn ọṣẹ wíwẹ̀ àti kàkà ní kí ẹ bá ní nǹkan bí àgbo tí ó lè ṣe yẹn láǹfààní tó sì lè má láfíà wá ǹjẹ́ ìsìlámù ń tako yẹn ẹ ṣeun jazakunla ọfẹ kó tó di pé ṣe gidá ẹ ká tún gbìyànjú ilé ìwò. mo ní ọ̀rọ̀ nípa àwẹ̀ mẹ́fà yẹn táàmù tí èèyàn lè gbà á ní ẹ̀yìn ìgbà yẹn tí ó sọ pé sí. ó dà náà bísí náà ṣe ẹ bá wa dáhùn yẹn. wọ́n fún mi ọ̀kọ̀tọ̀ mọ̀lẹ́ sákùn ọ̀la fẹ́. ọ̀rọ̀ nípa àwẹ̀ Ṣawwal. bẹ́ẹ̀ni aláàkókò àti ìbátan mi sí kìíní ní twenty Ṣawwal. bẹ́ẹ̀ni òní uh, ní twenty Ṣawwal. pẹ̀lú ìdájọ́ ọlọ́wọ́n bá ṣe ní bùkátà sí kádìtì múra. Hmm. Eh, ọ̀lẹ́jọ́ mẹ́sàn-án ọ̀lẹ́jọ́ mẹ́wàá ọlọ́nìkan ló máa Ah, bọ́yọ́ sọ pé àfikún ní pé nídìí bẹ́ẹ̀ àwọn tá àti gbà tẹ́lẹ̀ ti gbà alìgbà lọ́tọ̀ọ̀tọ̀ àti lè gbà ní lera wọn lera wọn alìgbà tẹ̀lé ń tẹ̀lé. lásìkò yẹn bá ti lọ. ẹ tí sàwọn bá ti lọ oyè ó ti bọ ládàá yẹn ti bọ ni. Hmm. salaam aleykum. salaam aleykum. ìbéèrè alágbo. ìbéèrè alágbo hmm. eh, ọ̀rọ̀ agbo ọ̀dàrú. kò dàrú. ọ̀rọ̀ agbo ọ̀dàrú. ẹ̀jọ̀ sà mo ń bọ̀ hmm. salaam aleykum orúkọ yín àti ìdájú ń pè wá kí á pà. Abdullahi orúkọ mi láti Àjàǹgbàdì. ó yà béèrè ìbéèrè yìí. ẹ gẹ́gẹ́ bí dèmi kà fẹ́ sọ nípa ètò tí a gbọ́ hmm. tí a bá gbọ́ mẹ́sì àwọn ṣé tán fún wa a lè ṣe mẹ́sì yẹn wà òkè púpọ̀ bọ̀dé yìí tí ń bà wá lọ́kàn jẹ́ ni gbogbo èyí tí ń lọ lórí Facebook bí a sì ṣe fẹ́ pé gbogbo òfin lágbo yìí táwọn àfà àwọn tó ń jà gbà fún àwọn ò lè ṣera ká bára wọn sọ̀rọ̀ lọ́nà tí ó fi rọrùn. sọdà àgbọ́yé ó ti yé àwọn tá a jọ wà lórí Facebook <laughs> orí iye book lára báyìí ẹ ṣeun. salamu aleykum. naam orúkọ yàtí ìjọ tí ń pè wá. salamu aleykum. wa aleykum salam tula orúkọ yàtí ìjọ tí ń pè wá. orúkọ mi ni isaac láti ìlú à ń gbọ́ yín àfà ìzà. ìzà nǹkan tí mo fẹ́ béèrè ìzà nípa ọ̀rọ̀ òtún ní kí bá wà yẹn lẹ́sà. ọ̀rọ̀ kí ni. ọ̀rọ̀ wọn máa sọ pé ọ̀tún ọ̀tún tọ̀ ọ̀dà àgbọ́yé àgbọ́yé ẹ ṣeun. àmì wa ń tún fẹ́ zákùú lọ́ọ̀kan náà ṣe nítorí àdìkú wọn ṣe ní kúkúrú. ọ̀rọ̀ nípa àgbo Agbo àtọ̀ntú ẹ bá mú pọ̀ eh, ṣe. sẹ́rí àgbo mm. oríṣi méjì wà lẹ́yìn bá mm. àgbo máa lọ lè mú torí àrùn kan tó wà lára rẹ̀ tó bá ti mú àrùn yẹn lọ tí èsì ìsìn kan tọ́lọ́wọ́n bá aláàṣẹ ilé ìwọ̀ká mu ẹ̀sìn ṣe lẹ́tọ̀ àmọ́ àgbo wípé ẹjù sínú ẹ̀ ọ̀fẹ́ ìjọba bàbá sì ti wà ń bẹ̀ tọjọ́ méje ipá ọ̀tá òní kà mọ́ àgbo lè ṣe ló lè ṣe ọlọ́ọ̀ni kúlè rà nábì má dákẹ́ má jẹun àwọn òdòdó rọ́bìn náà ipò yìí ń wá sọ pẹ̀lú ọlọ́ọ̀ ìwọ sọ pẹ̀lú ọlọ́ ìwọ sọ pẹ̀lú ọlọ́run lákàánú tíra àgbò yẹn náà ń pè ní gàrí tíra abẹ́ ìbá mú gàrí yẹn yọ wọlé lọ́wọ́. ẹ bá mẹ́nu bọ̀ tún yẹn. àǹtú a kàn bẹ̀rẹ̀ pé ìjà nàbì hàn hmm. kúl lọ́lọ́run sọ fún kàn nàbì oní kúl ọlọ́run ní nàbì kúl máa sọ máa kà hmm. máa sọ máa jẹnu máa wí kò ní october àtàlọ́wọ́ sọ fún anájú bọ́ yá hàn sínú wàhálà àgbélẹ̀rọ àwọn afáàmì kò lẹ́sẹ̀ lẹ́ ọkà mọ̀mọ́kú mú ikọ̀ lọ́wọ́ padà wá wú èyí tí ó dá ní kó dólé di súnmọ́ ìtọ́ wá nínú wọn tún yẹ rí nínú kan sọ pé àwọn tí wọ́n máa ka nǹkan ká lè kọ́ bí ó kà bí ó kọ́ bí hmm. ẹ bá bínú ṣe gbogbo ẹyin ń pè lọ́tún lọ́sì ṣé nọ́mbà ta fún yẹn tọ́ bóyá ẹ lè gbé sheikh bó ni ọ̀rọ̀ àwọn jọmọ́ tí ẹ ké sí ní ọ̀sẹ̀ tó kọjá salamu alaykum ṣùgbọ́n ọ̀rọ̀ ṣe àtò náà. náà alhamdulillah adápẹ́ fún ọlọ́run àrẹ̀kí àwọn jọmọ́ ní ìdásí ètò yẹn wọ́n gbìyànjú kọ́lọ́mbà ní san gbogbo wọn ní ẹ̀san olóore bákan náà ilẹ̀kùn náà sì tún ṣí sílẹ̀ fún gbogbo àwa tí a bá tún fẹ́ dá sí torí pé iṣẹ́ ọlọ́run dúró wọ́n ní a jẹun kú ni bákan náà a ṣe ìbáàdà tá a fi kúrò láyé ni kọlọ́n kó gbalẹ̀ sí gbogbo àwọn tí wọ́n ti dá sí kọlọ́n mọ́ pa wọn nípa. nọ́mbà wo fún wa lọ́sẹ̀ tó kọjá ìṣẹ́ tó lè fún wa lẹ́ẹ̀kan. bẹ́ẹ̀ni zero seven zero five five six nine five four one nine ẹ lè ṣe teslim sí wa ní whatsapp tàbí lẹ́ẹ̀kan sí zero seven zero five five six nine five four one nine tabaníkà máa gba ìpè láti ìsìn di àárọ̀ la ìpè òní tán á máa gbà lẹ́nu ló fà tó ṣe jẹ́ pé ẹ má bínú ẹ̀yin tẹ́ ń gbìyànjú àti pè pé a lè gba pé gbogbo èèyàn ẹ bá wa fún wọn ní account number account number àwọn tó bá tán bá fẹ́ pè number tó yẹ pé account làwọn fẹ́ ṣe ìbádà wọn. na First Bank twenty twenty five zero seven seven five two zero lẹ́ẹ̀kan sí First Bank twenty twenty five zero seven seven five two zero Al-Hidayah Islamic Foundation ọ̀nà ní àkáǹtì náà. ṣe ìbéèrè tí èdè mi fẹ́ béèrè kásìkásì rẹ̀ ìbílẹ̀. <laughs> nítòótọ́ a mọ̀ pé ó láwọn ibì kọ̀ọ̀kan sí àwọn bàbá tí wọ́n kù sí látara ìgbìyànjú wọn abẹ́lọ́n kó bá a ṣàforíjì fún wọn. àwọn ṣé kò ní bá ṣe pàkíyèsí àbí kò sí báyìí ìlànà kankan nínú àpèsè pípé. ẹ alákọ̀ọ́kọ́ ọ̀yà ni pé agbọ́dọ̀ máa dójú tìyàn ká tó pè ṣàkíyèsí kò sínú tábàlọ́wà nàbíwá Muhammad sallallahu alaihi wasallam àwọn mìíràn ṣe ń tó kù díẹ̀ káàtó báyìí anabi yóò sì mọ̀ wọn anabi ni má bá lọ àkọ́wá ni ìyàfọ́ àlùna kátà wọ kí ló ṣe àwọn ọjọ́ mi tí wọ́n ṣe báyìí ànábì òní lakọ ọmọ lẹ́rin torí pé oyé kò lè bá àtúbà lẹ́yìn náà àlá ni àtàfẹ́ kọ́ mọ̀nà ni a wà lo ọ̀nà tí ó gbà mọ̀nà ọlọ́ni ó dọ̀ òní ṣẹ́jú lọ́rọ̀ bíkà ó ní bẹ̀rẹ̀ hikima ọlọ́ni bẹ̀rẹ̀ wà pé hikima làkọ́kọ́ ẹ pè é pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ pè é pẹ̀lú làákàyè tí ó fi gbọ́ ọlọ́mọ isọ́tìrì hasan wà á ti tẹ́wà wá ṣe kọjá wà á ọjá dílẹ̀ tí ìhàzà kápẹ́ ẹ̀pẹ̀rẹ̀ wà pàdé ní kọ́nfẹ́nsì bẹ́ẹ̀bà díyàn ẹ̀dìyàn lọ́nà tí yọ gbàgbọ́ yíyé lọ́nà tó gbàdá àmọ́ àwọn kan bẹ táwọn ti mọ̀ tí wọ́n sì fẹ́ àwọn tawí àwọn ti mọ̀ wọ́n wá dúró lè pé àní ìta mọ̀ ìta mọ̀ àní fìlẹ̀ àmọ̀ sí àwọn èèyàn lọ́nà irú àwọn bẹ́ẹ̀ ẹ̀ ní mọ́ra wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ lákòótán ẹni tó bá wà lójú ọ̀nà kan tó wá ti ń ṣe láti ìgbà pípẹ́ tó wá fojú ọ̀nà yẹn ńlẹ̀ ṣé gbogbo iṣẹ́ rẹ̀ tó ti ṣe sẹ́yìn yẹn ó ti lọ náà ni. ọ̀la ata ibo mi náà bí kama da zamba da gbogbo ẹni tí ọba tó bá nílẹ̀ ṣe kan ànábì ni bí ọba ti débẹ̀ mọ́ yọ wà láàrin àwọn tí ò ṣe rí. bá kọ́lẹ̀ fún mi. ìbá náà ni ó rí ẹ̀yìn lórí pàkà kìí tẹ́ ti ń gbọ́ wa ẹ má bínú àsìkò ẹ̀ rí pé ó ń sáré ní ètò ẹ̀bá wa ṣọ̀rẹ́ rárá ibi tí a fi àdàgbà ètò fíkìhù délì tònírọ̀ sí rè jazakumullahu khairan sheikh àwọn sheikh wa fadilatu sheikh Kamaludin Yunus Akorede ní àlejò wa gẹ́gẹ́ bí ìṣe ní gbogbo ọjọ́ Jímọ̀ lórí ètò fíkìhù délì Eh, kọ́lọ́mù ọba Allah kó máṣá ìṣe ní ìrọ̀rùn lọ́sẹ̀ tó ń bọ̀ a máa gbọ́ ohun sheik níbi wáàsí tí wọ́n máa ṣe fún wa nígbà tí aago mẹ́rin àbọ̀ bá lù. Eh, house nine road d st lucy estate ọlámbẹ ogun state ní alihidaya islamic foundation wà kọ́sìn fúnláyọ̀ ní orúkọ mi títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ tí a tún máa kàn sí wa. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa alaykum salaam wa barakatu.